orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀másífà ní ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àánú Elédùmarè àti oore ọ̀fẹ́ tá a rí gbà gẹ́gẹ́ bí nǹkan tí a jogún lọ́dọ̀ àwọn bàbá wa Elédùmarè ti fún wa ní oore ọ̀fẹ́ láti lo agbára tó fi sínú ewé àtagbára tó fi sínú egbò fún ìwúlò ìgbésí ayé wa kìkì tá a bá gbàgbọ́ bẹ́ẹ̀ táwa náà sì mọ̀ wípé oore ọ̀fẹ́ ńlá ń bẹ nínú ewé àtegbò fún ìgbésí ayé wa. ẹ àkàn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń pè pé àwọn ń gbìyànjú iṣẹ́ yìí àwọn iṣẹ́ tí mò ń fi síta tí ó sì ń rí bẹ́ẹ̀ tán ń pè lọ́tún tán ń pè lọ́sì ẹ pẹ̀lú àṣẹ Èdùmàrè yóò máa jẹ́ fún wa o ẹ bó tún wá ń fi àkókò yìí sọ wípé àwọn iṣẹ́ tí mò ń fi síta yìí tí a bá ti rí ìkan nínú rẹ̀ tó wúlò fún ìgbésí ayé wa ẹ jẹ́ ká lò ó bó ṣe yẹ ká lò ó ẹ jẹ́ a bá a bá ti sọ pé ká ṣe é pẹ̀lú àṣẹ Èdùmàrè a sì rí bó ṣe yẹ kó rí àwa náà yin Elédùmarè a ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí mo fẹ́ fi iṣẹ́ kan síta pàápàá jùlọ fún àwa ọkùnrin torí inú ayé tá a wà yìí ẹ tí bá ń sọ̀rọ̀ mágùn mágùn mágùn mágùn jẹ́ nǹkan tó jẹ́ pé ó léwu púpọ̀ fún ọmọ ẹ̀dá tí èèyàn bá lu mágùn yálà tó lójú ẹsẹ̀ ni tàbí èyí tí kìí ṣe òòjọ́ kò sí èyí tí ó dáa nínú àgọ́ ara wọ́n sì ní ó bà mí kò ràn mí kó má bàyàn rárá ó ṣe kókó ó sì ṣe pàtàkì ìdí nìyí tí a fi fẹ́ tí mo fi fẹ́ fi iṣẹ́ ìṣìta ẹ̀rọ magun ẹ̀rọ magun hmm. ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí ó lè lọ ṣe bẹ́ẹ̀ ni ẹni tó bá nífẹ̀ẹ́ sí ó lè lọ ṣe ìdí tí mo fi fẹ́ fi iṣẹ́ ìṣìta àwọn èèyàn ti pè mí àwọn fẹ́ mo ti ṣe fáwọn kan àwọn kan wá ẹ fi iṣẹ́ ìṣìta fún wa oríṣiríṣi iṣẹ́ làwọn èèyàn ń pè mí fún tí mo sì ń fún wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn èèyàn ti sọ mo fẹ́ fi iṣẹ́ ìsíta oríṣìí méjì òun ni màá fi síta pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹja lọ gbìyànjú ẹ̀ a ó sì rí wípé yóò bá wa lára mu yóò ṣiṣẹ́ ẹ wọ́n ní ọjọ́ ogun lẹni tí bá ń ṣoògùn ni máa jọ àwọn èèyàn lójú bẹ́ẹ̀ ni nítorí pé lójọ́ ọba tí ọba ṣogun gbígbà pé náwó dànù ń fowó ṣòfò ni ṣùgbọ́n tí nǹkan bá dé dáhùn pé ah ọlọ́run ló kó mi yọ wọ́n ní orí lọ́lọ́jọ́ kan pọ́njú ẹ ògùn lọ́lọ́jọ́ kan pọ́njú orí ẹni lọ́lọ́jọ́ gbogbo ẹ torí ọjọ́ kan pọ́njú la ṣe ń fi àwọn iṣẹ́ síta torí náà ẹ dákun ẹ já mọ gbìyànjú ẹ a ó sì mọ̀ rí pé lóòótọ́ lódodo Elédùmarè nífẹ̀ẹ́ wa ó fi agbára sínú ewé ó fi agbára sínú egbò ó fi àṣírí sínú ayé bẹ́ẹ̀ ni mo fẹ́ fi ẹ̀rọ mágùn síta. Si tí a bá fẹ́ ṣiṣẹ́ yìí àwọn nǹkan tá a ṣe ni mo fẹ́ kà yìí a lọ wá ìfun ajá ìfun ajá tá a wà wá yìí á jẹ́ kó jẹ́ ìfun ajá tó jẹ́ pé tí a bá mú tá a bá nà tá a bá fi wé wọn ibi ìbàdí wa báyìí yóò kà ẹ̀hẹ́n yóò kà ọ̀nà méjìlá gbà lo àkọ́kọ́ tí mo fẹ́ fi sílẹ̀ yìí o tẹ́gbẹ́ tá a bá ti fi nìyẹn báyìí yóò kà á wà mú ìfun ajá hàn tá a bá ti wá nà á á wà là á fi bíléèdì á fi lanu rẹ̀ báyìí á fi là báyìí sẹ́yìn pé gbẹ̀ni máa wà níbẹ̀ ẹ ṣàfilẹ̀ ẹ kàn lákọ́ fẹ̀ báyìí kò fẹ̀jú sókè tá a bá ti wá ṣe bá ń tán á wà lọ wá ẹyọ atare two hundred igba á wà ewé àìlù 200 a àwa obì pupa àgè kéékèèkéékèèkéékèèké ẹ o kéékèèké báyìí náà láàgè àgè náà si 200 lẹ́yìn ìgbà àwa obi funfun àgè náà kéékèèkéékèèkéékèèké tábàdígé òun náà 200 àwa gun gbogbo ẹ̀ agun papọ̀ tába ti wá gun papọ̀ tán sẹ́mi pa ti sí ìfún ajá ń sílẹ̀ ẹ̀ ẹ̀ kò a wà kó sínú fún ajá wọn a fọ́n sí lọ́ba yìí a fọ́n sí lọ́ba yìí tá a kó sínú ẹ̀ tá a bá ti wá kó sínú ẹ̀ a wà dé pa a yí pa báyìí sẹ́yìn kó sì tutù tó ti wá di pa sétò sí báyìí yọ̀ pé yóò ti lẹ̀ mọ́ra wọn a wà lọ sá tí ọgbẹ́ yìí <laughs> a lọ sàtì ọgbẹ tọba ti wá gbẹ tán ó ti dìṣẹ a wà gún un ti gún a lọ fi rán òǹdè àwọn kan ń lò bẹ́ẹ̀ a lọ fi rán òǹdè òǹdè táwa fi rán yìí ni wọ́n bá wa náà tí ó ṣe tí ó ká ìbàdí wa báyìí pẹ̀lú ògo tọ́lọ́n tí òǹdè ń bá wà ń di wa o téèyàn bá ní ìbálòpọ̀ pẹ̀lú ẹni tí wọ́n na mágùn lẹ̀ fún kò ní í ṣe láṣẹ Èdùmàrè kò ní mú ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà kejì ìfun ajá tá à ń sọ yìí á mú a lè gún pẹ̀lú gbogbo àwọn kan yìí tá a bá ti wá gùn tán tó gbẹ ẹ á wá sín gbẹ́rẹ́ tá a bá gùn tán tó gbẹ á sà tí ó gbẹ nígbà bá gùn tán àti fún ajá àti gbogbo tí mo ti kálẹ̀ tá a bá ti wá gùn tán tó gbẹ dáadáa á wá sà tí ó gbẹ tó bá ti gbẹ tán á wá fi sín gbẹ á wá sín gbẹ́rẹ́ yípo gbogbo bàdí wa báyìí á jẹ́ kó fín kì í ṣe pa ṣe tí ó kàtà o kò ní fi space yẹn ò ní pọ̀ o tí ó fín tí ó fín. Tí ó fín dáadáa tí ó pọ̀ tí ó fín báyìí ẹ ẹ tàbá tí wàá ṣe tó fín á wà mú iṣẹ́ yìí oògùn tá à ń sọ yìí á wà fira gbogbo ojú ẹ̀ á fira gbogbo ojú ẹ̀ á fira gbogbo ojú ẹ̀ láṣẹ Èdùmàrè ó ti wọnú ara nù pẹ̀lú ògo tẹlẹ́dùmarè ọwọ́ ayé ò ní bà wá ọwọ́ ayé ò ní mú wa ẹja gbìyànjú ẹ̀ ẹ̀rọ ọmọgùnrún àkọ́kọ́ nù ìkejì tí mo tún fẹ́ fi síta rèé a lọ wá ewé àìlù mẹ́sàn-án hmm, ewé àìlù mẹ́sàn-án tá a bá ti wà á wà wá ìpàn àkùkọ á wà ìpàn àkùkọ lẹ́yìn náà á wà wá ẹyọ àtàrí mẹ́sàn-án níbo jẹ́ pọ́kìn lọ́ fẹ́ lò tá a bá ti wá wá á wà á ṣe kí ni á lọ papọ̀ tí ó kùnà á lọ papọ̀ tí ó kùnà tá a bá ti wá lọ papọ̀ tó kùnà á fi tó bá ti wá á lè ká lè fi ṣe ká lè fi pa ojú ibi gbẹ́rẹ̀ hàn tába ti wá sàtọ́gbẹ́ á wà sín gbẹ́rẹ̀ hàn tó náà fín yíká ìbàdí wa báyìí á sìn tí ó fín ẹ má gbàgbé o èyí ni pé tí ó sùn mọ́ra wọn tí ó sùn mọ́ra wọn yíká ìbàdí wa báyìí tába ti wá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mú gbẹ́rẹ̀ ẹ kíní ta oògùn yìí ká fi sí ojú rẹ̀ tába ti fi sójú rẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè tó ti wọnú ẹ̀jẹ̀ wa tó wọnú mi ara ẹ̀hún o lágbára Olódùmarè gbogbo nǹkan tá à ń pè ní mọ́gùn láṣẹ̀dùà kò ní mú wa bẹ́ẹ̀ ni ó rí Elédùmarè yóò mọ̀ ṣọ́ wa o ṣùgbọ́n àwa náà nínú ìrìn àjò wa ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa kó ohun ká máa lo òwe èyí tí àwọn bàbá wa máa sọ pé ìjímèrè sọ gígùn kó mọ̀ bá gungi aládìí síbẹ̀ náà ẹ já lọ ṣe nítorí ayé bá nítorí ọjọ́ bíi Elédùmarè ó kó wa yọ bó ṣe jẹ́ nu ẹja gbìyànjú ẹ̀ àwọn iṣẹ́ àwọn bàbá wa ni tá a bá ọjọ́jọ́ tó ti pẹ́ tí sì ń rí bẹ́ẹ̀ ẹ dákun bó ṣe jẹ́ nìyẹn yóò bá wa lára mu gbogbo àkígbà tó bá ti wọnú ẹ̀jẹ̀ wa báyìí ò ní ká wa ó dàṣẹ àṣẹ